عباد الله اتقوا الله حق تقاته كما امر الله سبحانه وتعالى بذلك في كثير من اياته الكريمه وكما حثنا على ذلك النبي صلى الله عليه وسلم في احاديثه الصحيحه واعلموا عباد الله اننا ان كلنا راع وكلنا مسؤول عن رعيتنا وقد أمرنا الله سبحانه وتعالى في سورة سورة التحريم بقوله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون انطلاقا من هذه الآية عباد الله لقد رسم الله سبحانه وتعالى عن طريق نبيه صلى الله عليه وسلم ما يجب علينا من المعاملات المعاملة بين المسلم وأخيه المسلم المعاملة بين المشركين والغفار الذين يسكنون معا في في في في البلد واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم لم يترك شيئا يحتاج إلى البيان إلا وقد بينه النبي صلى الله عليه وسلم كما ثبت عن الصحابة رضوان الله عليهم أن النبي صلى الله عليه وسلم لم يكن لم يكن هناك طريق خير يعلمه إلا وقد دلت أمته إلى ذلك الطريق واعلموا عباد الله أن أحكام آل الذمة من الأمور التي يتساهل الناس فيها وفي هذه الآونة نجد أن المسلمين يحتفلون بأعياد الكفار وخاصة عيد كريسماس وعيد رأس السنة ونجد من العلماء من يلبس الذين يلبسون على العوام والجهال ويقولون بأن ذلك لا حرج فيه وهذا يعني صادم مع أصل عظيم من أصول ديننا لأن لأن الكفار يعني كفار قريش قد عرضوا على النبي صلى الله عليه وسلم المشاركة معهم في أعيادهم فيحتفل النبي صلى الله عليه وسلم معهم سنة ثم في السنة القادمة يحتفلون مع النبي صلى الله عليه وسلم وبسبب ذلك أنزل الله سبحانه وتعالى سورة الكافرين وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين واعلموا عباد الله أن لكل قوم عيدا وأن عيد كل قوم من شعائر دينهم ولذلك لا ينبغي لأحد من المسلمين أن يحتفل مع المشركين أو الكفار أو النصارى ما أن يحتفل معهم في أعيادهم ولا كما لا ينبغي له أن يؤذيهم أو يقبل هداياهم في مناسبة أعيادهم وهذا وهذا يدخل السرور في قلوبهم ومع ذلك ولذلك أفتى العلماء وخاصة شيخنا العلامة ابن قيم الجوزية رحمه الله وحكى الإجماع على ذلك لأنه لا ينبغي للمسلمين أن يهنئوا الكفار بأعيادهم وذكر شيخنا العلامة ابن عثيمين رحمه الله أن أعياد الكفار إما أن يكون أعياد أن يكون أعياد مبتدعة في دينهم أو أعياد ثابتة قد نسخها الإسلام وعلى كل حال لا ينبغي لأحد من المسلمين أن يشاركهم أو يتعاون معهم في أعيادهم إما بسهرها أو بقبول هدايا هداياهم أو بتميز في ذلك اليوم وهذا حرام إن لم يصل إلى حد الكفر adúgbò fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìyá tilẹ̀ fún anábíà Muhammad sallallahu alayhi wa sallam àlékún kí Allah subhanahu wa ta'ala kó máa bá wọn sàhábà nẹ́bì àti gbogbo àtọ́wà lórí àná ìṣọ àsọ́lẹ̀ fúnra mi gẹ́gẹ́ bí ìṣọ àsọ́lẹ̀ fún wa gbogbo wa ibi ká páyà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ti yẹ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bó ti pa wá láti nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú Al-Qur'an nínú àwọn àyà Al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wa sallam náà bí ó ṣe ṣàì máa pàkíyèsí wa bí ó ṣe máa ṣe ṣàì máa tọ́ka wa lọ sí pé ìpáyà Allah subhanahu wa ta'ala yìí òun náà ni sábàbí kan òun náà ni ojú ọ̀nà kan gbòógì tí ó fi lójú rẹ̀ Allah subhanahu wa ta'ala tó bá ti jọ ọ̀gbẹ́dàgbé àmì ẹ̀rọ̀ṣẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀díkà lọ lè máa pé gbogbo apátápátá ada jẹniwá gẹ́gẹ́ bá anábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithu rẹ̀ ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi anábì ní gbogbo yín pátápátá ada jẹni wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín pátápátá náà láti béèrè lọ́wọ́ yín nípa àwọn tí a kó sábẹ́ yín kí ẹ̀dá jẹ bàbá yóò máa jẹ́ ẹni tí ó máa da ìyàwó àtàwọn ọmọ tó wà lábẹ́ yóò máa dà wọ́n jẹ́ ìyàwó òun náà máa mójútó ilé ọkọ ẹ̀ ẹni tó jọ̀gá yóò máa mójútó ọmọ tẹ́ kò sí lọ́nà kan àbí lọ́nà kejì sẹ́nikẹ́ nínú wa táàbí ní máa jẹ́ kí ni táàbí ní wà nínú àwọn ẹni tí ń da èèyàn jẹ àwọn ọkùnrin àrẹ́sọ wá wà lọ́sọ́lá máa sọ pé wọ̀kún lókun mọ̀tòrò lónìí àwọn ẹ̀yà tìlí gbogbo apátápátá òun náà ni àwọn ọkùnrin àwọn ọ̀tá aláwọ̀ abéèrè nípa tó kú sí wà lábẹ́ ó kéré ní àbótóbi ó pọ̀ ní àbí kékeré ni ó hàn ní àkópamọ́ ní gbogbo tí àwọn subhanahu wa ta'ala ti kó sí àdábẹ́ gbogbo ẹ̀ náà láti ṣe ìwé ìtumọ̀ ẹgbẹ́ òkúta ṣe àmì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ́tù tàhárì àwọn subhanahu wa ta'ala ní yìí mo bí òdodo kẹwàá la àwọn fámìlì yìí àwọn lè yìí àwọn subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ pẹ̀lú ara ẹni nítorí pé bẹ́ẹ̀ bá kọ́kọ́ múra sára rẹ̀ kó orí kó dúró déédéé kó orí kó dúró lọ́gẹ̀ẹ́sì kó orí kó wà lórí ìlànà mẹ́rin sọ̀rọ̀ àwọn ẹ̀rọ ìjọba mi déédéé kò ní rọrùn fún ọ̀gá fúnra rẹ̀ láti ṣe kíni láti bójú sáwọn bá mi rẹ̀ nígbà tí ìwọ bá wọ́n jẹ́ sí tó wá ń pa àwọn aláṣẹ ẹni wọ́n máa wọ́n bí àgbọ̀n ní bàbá wa ń jẹ ọ̀tọ̀ nítorí táwọn máa ṣe ọ̀tọ̀ nítorí kọ́ wá ń ṣe ọ̀tọ̀ nítorí táwọn máa ṣe àmọ́ Allah subhanahu wa ta'ala kú àǹkúta fún ìwọ ẹ̀yìn jọjọ fún ẹ̀yìn ẹgbọ́gbọ́ sọ ẹ̀mí ara yín wà àhàlí ìkún lẹ́yìn náà tẹ wá sọ àwọn fámìlì yìí ẹ̀sọ́ àwọn ará lé yìí kí ni kẹ́sọ́ ara yín kò náà wà wà kúrò àdínásù wọlé ìjà ẹ̀sọ́ ara yín kò níbi náà kan tó jẹ́ pé wà kúrò àdínásù wọlé ìjà ọ̀ ìdí wọn máa fi kó náà yìí tó bá jẹ́ ọ̀fi dàgbé àmọ́ àdáǹtò wọn lè jà ọ́ àwọn èèyàn ni wọ́n fi kó náà yìí iná ayé igi láàfi kó iná ayé èédú láàfi já iná ayé oríṣiríṣi ìsàlá fi àmọ́ tó bá jẹ́ pé iná jẹ́ ọ̀fi dàgbé àmọ́ èèyàn ni wọ́n fi kó wà lè jà ọ́ àtàwọn òkúta àwọn òkè ńláńláńlá ona ni Allah subhanahu wa ta'ala fi kunai alaiha malaikatun giladun shidad ina ta an so yi àwọn tí ó máa mójútó iná yìí àwọn tí ó mọ̀ sára mójútó rẹ̀ tí wọ́n kọ́ nílé àwọn tí ó wọ̀ náà àwọn tí ó wùsẹ̀ gbére nínú náà àwọn tí ó wà mẹ́ fún gbàgbé ẹ̀ màláìka tún jẹ láàrú ìṣẹ̀dá ni àwọn màláìka tí wọ́n lágbára ni àwọn sáàkì sẹ́yìn màláìka ni láyà tó na wọ́n àmà àmàrà hàn àti tí Allah subhanahu wa ta'ala bá ti pa wọn wọn kì í ya pàtí àti ọ̀hún tó bá jẹ́ pé ẹni yóò yẹ ìgbà ló bẹ́ẹ̀ ni ìgbà tí náà ni kò sáànù kò sí pé mo wá ké ṣe pé àná wá ń ṣe dá ìyá yẹ lé díẹ̀ àyàfi tí Allah subhanahu wa ta'ala bá pa wọn láti ẹ̀fà àdúrà máa yọ kùmàrú wọn àti máa tẹ̀lé àti Allah subhanahu wa ta'ala látara àyà yìí òun náà ló fi ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí bí anabi sallallahu alaihi wasallam kò sí nǹkan tá anabi ìpínlẹ̀ tí ó sàlàyé fún wa nípa àlámọ̀rí ẹ̀sìn wa nípa àlámọ̀rí ìgbésí ayé wa anabi yẹn nana gbogbo ẹ̀ débi pé àwọn sàbẹ̀ ní anabi sallallahu alaihi wasallam kò sí oore kan tánàbí mà pé oore ní bẹ́ẹ̀ ní àyàbíká anabi sallallahu alaihi wasallam kò sí ìgbàgbà tó jẹ́ kí aburú ní bẹ́ẹ̀ tí ó ti rí àyíká jẹ́ òkúta ìkìyàmà àti kí ànábì sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ rẹ̀ lẹ̀ fún wa níwájú kánàbí sallallahu alaihi wasallam kánàbí ètò ìjáde láyé gbogbo nǹkan pátápátá òun ló wá ní ìdájọ́ kí ìdájọ́ rẹ̀ ti dàrú mara wa àyàfi ẹni tó bá fẹ́ dàrú mara ẹ̀ lọ́wọ́ lókù àbẹ̀ndí máa ń rìnà nínú àwọn ọ̀tọ́ tó wá ti pàtàkì fún wa tó yẹ ká máa pàpà jùlọ nínú àwùjọ táwa wà yìí tá ti ń tẹ̀mí kí è ṣe àwùjọ Islam kí è ṣe àwùjọ tá a lo òfin Islam níbẹ̀ ó yẹ ká máa pàtàkì ká mọ ìdájọ́ àǹtàmù alìbìmà ká mọ ìdájọ́ àwọn tá a jọ ń gbé láwọn tí èyí àwọn christian tá a jọ ń gbé ni àbáwọn jíù tá a jọ ń gbé ni tí wọ́n ṣe mùsùlùmí a jọ wà ní ìlú kankan pàápàá jùlọ nínú tá a wà yìí nìsín a máa wọ pé a jọ ní kọ́ra a jọ ní ráìtì ni a jọ ní a jọ ní kínákórúkọ rẹ̀ ẹ̀tọ́ kankan náà ni lórí pé a jọ wà nínú ìlú ni látara di eléyìí bá a ṣe jọ ń gbé papọ̀ a ti wọnú ara wa a jọ ń gbé ládùúgbò ibi tẹ́jọ ń pawá pọ̀ kọ́dà ipò míì gan fámìlì wọ́n máa rí christian nínú fámìlì wọn wọ́n máa rí mùsùlùmí nínú fámìlì wọn tòtẹ́yìn bá wá gbìyànjú láti mọ ìdájọ́ tí Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀ fún wa ní ìbámu sí pẹ̀lú bá Nabi sallallahu alaihi wasallam àwọn ìsàlàyé rẹ̀ fún wa a máa sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe níbi ìbálòpọ̀ wa pẹ̀lú wọn a sì máa sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe látara pé a máa fi ẹ̀sìn wa ráre tó jẹ́ pé ó sì lè gbìyànjú pé tí ó bẹ̀rẹ̀ jáde kó nínú Islam látara gbogbo àwọn ìkàbá yìí èyí náà ló fà tó fi ẹ ká mọ kí ni ìdájọ́ tí Nabi sallallahu àwọn tí ìbá lápapọ̀ alkùránì ti sọ fún wa ikẹ́ Allah subhanahu wa ta'ala ní la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim Allah subhanahu wa ta'ala sọ fún wa pé Allah subhanahu wa ta'ala ọkọ̀ fún ọkọ̀ dígún wa ipé ká mọ́ ṣe dáadáa ẹ̀ nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí tààjọ ń gbé wọn ò gbógun jà wọn ò fúnlẹ̀ mọ́ kò sí tó burú ń bẹ́ẹ̀ pẹ̀lú pé láti kí ni ká ṣe dáadáa sí wọn tí wọ́n bá ní bùkátà sí wa ká ṣe dáadáa sí wọn tán bá nídìí ìrànlọ́wọ́ wa ká sí ìrànlọ́wọ́ fún wa gbogbo àwọn ọ̀nà tá a gbà sí ìrànlọ́wọ́ fúnra ẹni àwọn àyà wà bẹ́ẹ̀ nínú Al-Qur'an tó sọ pé kí ni ó tọ́ka wá sílẹ̀ àmọ́ látara àwọn àyà yìí ọ̀pọ̀ àwọn èèyàn nínú àwọn oníbàjẹ́ nínú àwọn onírújú wọ́n gba irú àwọn àyà báyìí wọlé tí wọ́n wá kó tí ò sínú àyà yìí wọ́n kó bọ̀ àtàwọn àyà mí náà ti ń sọ nípa oúnjẹ jíjẹ igbó wọ̀tọ̀ àrùn lẹ́bí iná òtún kìtà ìlú lakùn pé oúnjẹ àwọn táwọn fún nítìrà yàní àwọn christian àtàwọn jew oúnjẹ wọn ó lẹ́tọ̀ fún yín nígbà wo ni ṣé gbogbo ògbà ló lẹ́tọ̀ fún wa ni àbó lásìkò kan dé àsìkò kan gbogbo àwọn kọba yìí fẹ́ ká mọ̀ ìdájọ́ rẹ̀ tá a bá ń gbé pẹ̀lú christian tá a bá jọ ń gbé pẹ̀lú christian tá a bá jọ ń gbé pẹ̀lú àwọn nǹkan ayé lè máa pawápọ̀ kára ọjà lọ́wọ́ wọn kí wọ́n rajà lọ́wọ́ wa kátà fúnra wa kọ́dà lè yára wa ní nǹkan ó yá mi lówó èmi náà yáwó gbogbo àwọn nǹkan wọ̀nyí islam fún wa ní ó tú wa lẹ̀ ń bẹ̀ láti kíni láti bá wọn lò papọ̀ àmọ́ káwọ́ bá wọn lò papọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìdájọ́ sẹ̀rí àti ń bẹ fún ìṣe òwò papọ̀ káwọn òpin kírísítẹ́nì eléyìí ohun ọmọ tó ń pè ní rìbá tó ń gbà bá tí bá kírísítẹ́nì ṣe á mọ̀ lò pẹ̀lú interest nígbà tí ń bá mùsùlùmí ṣe á nílò pẹ̀lú interest eléyìí níwà òun ti ṣe nú ẹ̀sìn mùsùlùmí gbọdọ̀ bá kírísítẹ́nì lò ní ìlànà tí ìsìláàmù gbé kalẹ̀ fún wa pé pé látara bẹ́ẹ̀ òun náà ó rí ẹwà ìsìláàmù yóò rí pé á ẹ̀kọ́ ń bẹ lára tí mùsùlùmí dé máa ń ṣe kíni bọ́dé máa ń tajà bọ́dé máa ń rajà tó bá jẹ́ pé ibi tí gbogbo mùsùlùmí bá ti dúró déédéé ni níbi níbi àwọn òfin tí ìṣẹ̀lẹ̀ ìsìláàmù gbé kalẹ̀ fún wa á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí kọ́dà bí wọ́n bá gba ìsìláàmù àwọn gan fún àwọn ohun mọ̀lọ́kà àwọn pé ìsìláàmù ní oná lẹ̀sẹ̀ dúró àwọn tàbá wo láwùjọ wa lónìí àmọ́ tẹ bá wá rẹ lómi inú wọn tí Allah subhanahu wa ta'ala bá wá ní kó pàdé pẹ̀lú àwọn tó bá lágbóyè sínú Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n dúró dédé lórí Ànábì sallallahu alaihi wasallam yóò sì túnmọ̀ wu àwọn kẹfẹ́ yìí pé ah, irú wọn ló ń wu àwọn káàmọ́ bá dòwò papọ̀ òun náà ló fi ẹka sọ́ra wọn gbogbo àwọn tábà ń gbìyànjú ìlànà Ànábì sallallahu alaihi wasallam bá a ṣe lè jẹ́ sábàbí ìmọ̀nà fáwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe lè jẹ́ sábàbí ìsọ̀nà fáwọn èèyàn nígbà tá a bá dúró déédéé lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ẹlòmíì ẹnìkan lọ́dún kan mo fẹ́ rajà mo fẹ́ bẹ́ẹ̀ nìkan rajà ẹni wọ́n ń bè lọ́rùn pé sálùsúnà ni sálùsúnà ni tó fẹ́ rajà wọn wọ́n á ní akérèdé tó fẹ́ rajà àwọn tètè sanwó fún yẹn ní sábà jẹ́ ẹ̀ lówó torí pé ó ti bá àwọn irú àwọn báwọn ó ti bá wọn lò ó ti bá wọn lò nínú ẹ̀sán jẹ́ mùsùlùmí lò torí a lè bá wọn lò níbi títà níbi rírà ẹ wá ní tó bá wà tí wàá ní ṣe pẹ̀lú ẹ̀sìn a gbọ́dọ̀ ṣọ́ra níbẹ̀ gbogbo tó bá ti wà nínú ẹ̀sìn wọn tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n fi nǹkan mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa mẹ́ ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí èèyàn fi kópa ọ̀nà pọ̀ sí èèyàn fi kópa mi nǹkan ẹlòmí ọmọ òpé ńgbà tí ìdásọ fọ́mà mi nígbà tí wọ́n tọ́jú wọn ìbá wọn kópa nù ẹ̀bùn jẹ́ lásán náà gbé wá fún mi ìbá wọn kópa tèmi mo kàn ní ẹkú ọdún òní ni ìbá wọn kópa tèmi mo kàn ní káwọn ọmọ mi náà tẹ̀lé wọn pé kán lọ fara christmas ni ìbá wọn kó gbogbo àwọn sọlá yìí ìbára ẹni kópa náà ní inú ọdún inú ọdún wọn tó jẹ́ pé láàmú kọ́ fún wa fúlà ìpìlẹ̀ kan ní inú ìpìlẹ̀ ẹ̀sìn wa kí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ìpè gbogbo tó bá ti jẹ́ nǹkan àlámọ̀ yẹ́sìn a kì í bá wọn ẹlẹ́sìn míì àìbá wọn tẹ́kí ni àìbá wọn kópa ń bẹ̀ tó wá nínú pẹ̀lú ẹ̀sìn eléyìí nígbà tí anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi ìfẹ́ ẹ̀dẹ́ nílùú maka káàkiri tí anabi ìfẹ́ ẹ̀bẹ̀rẹ̀ dáwà nílùú maka àwọn ará maka fẹ́ jẹ́ kèfèrí nígbà wọn kọ́kọ́ ṣe bí ogun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọ́n ṣe bí agídí ibi rárá ẹ̀sìn rẹ̀ yìí kò ní tàkà wọ́n wá rí pé ìsìlámù ti ń tàkà kọjá bí wọ́n ṣe rò wọ́n wá rí pé kò ní tó kú àbíkájọ gbọ́ra wáyé àfikàjọgbọ́ ìdípìlẹ̀ tí wọ́n kọ́kọ́ sẹ́ni tó ń fi àjà àwọn mùsùlùmí gbogbo àwùjọ ní nǹkan báyìí ló fi máa ìdíje ara rẹ̀ sunnatullahi fil hajj àlàkalẹ̀ Allah subhanahu wa ta'ala ìlànà Allah subhanahu wa ta'ala nígbà tí ẹ ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́lá láwùjọ àyínà nígbà tí sínú àmẹ́rìsọ̀ láwọ̀ ìṣẹ́ máa kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rí owó ọkọ̀ máa gbógun ni yá ẹ̀ ní ṣe gbà ẹ̀ níṣẹ́ nígbà tó bá kọ̀ọ̀rọ̀ tó bá ní bó tẹ̀sán wà pé ní pé ẹni tó ṣẹlẹ̀ ní pé ẹ̀ mọ̀jà máa takora wa ẹ̀rọ ẹ̀mọ̀ fún àwọn tó lẹ́yìn ara ẹ̀mọ̀ bu àwọn ṣẹ́wù sí wa àwọn náà ní sẹ́nu kan sí yín torí eléyìí òun náà ni wọ́n pèsè ní sáà lẹ́yìn sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sẹ́nu àbí ìmọ̀ká àwọn ọmọ rẹ̀ wọ́n wá bá nàbí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò nígbà tó ti lẹ́sìn rẹ̀ tó máa ṣe ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa náà ní àwọn ọmọ wa náà wọ́n ti wọ́n mẹ́sì yìí ní tó kù dáa ṣe ni pé ẹ̀jẹ̀ ká yóò ṣe àpọ́ǹtì láàrin ara wa ọ̀nà wo lágbà tábì ṣe àpọ́ìntì káfí òkè ní tíjà táàfin ní máa bára ọjà tí o ní gbígbọ́n ní tí omi oto tó òun náà ní pé kí ni òun náà ní pé ńgbà táwa bá fẹ́ sọdún wa náà kópa pẹ̀lú wa tàbá fẹ́ sọdún kópa pẹ̀lú wa tó bá sì di ọdún tí ń bọ̀ nígbà tó bá di gba ọdún iná àwọn náà ó kí ni àwọn náà ó jáde látàrí àjọ kí ni àjọ yọ̀ akájọ sáyẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ kò síjà àní máa bára wa jà nítorí pé tí ó máa padà náà ní kó máa ta ko òòsà wa nígbà tí wọ́n sọ̀rọ̀ ìfá nàbí sallallahu alaihi wa sallam Allah subhanahu wa ta'ala min Allah subhanahu wa ta'ala wa sọ òṣìṣú àtàkàlẹ̀ bá sallallahu alaihi wa sallam pé irú eléyìí kò lẹ́tọ̀ọ́ tí ó sallallahu alaihi wa sallam so a jẹ́ pé kò lẹ́sọ̀ Allah subhanahu wa ta'ala wa sọ fún ànábì ya ayyuhal kafirun ìlànà ìpẹ́ wọn àwọn kèdèrí tó wá bọ́ ẹ̀ẹ́pẹ̀ wọ́n pé yá ẹ̀yọ́ ẹ̀kàfíhùn ẹ̀yìn kèdèrí láàbùdù máa tààbùdù èmi ò jọ́sìn fún tẹ́ ìjọ́sìn fún ọba táà jọ ń fi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ̀lá ẹntún àbìdúnà máa àbú ẹ̀yin ló ṣe kíni ẹ̀yin ló jọ́sìn bọ́bá tẹ́lẹ̀ jọ́sìn fún èmi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan tó ẹ̀yin jọ́sìn fún òṣèré ní ti ní ti tí ò níye ṣe fẹ́ ìgbà lẹ́fọ́ ara yín bẹ́ ẹ̀yin lẹ́fọ́ ara yín má ó yàtọ̀ sí àwọn tó gbogbo ọjà àyà yìí ó sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí túlà yìí ó sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí mọ́kà yìí àmọ́ gbogbo kèfèrí ayé tàbí tí a mọ̀ fi dé gbogbo náà yóò mọ̀ fún sí àwọn Christian àwọn Jew àwọn Yahudi àwọn ọmọdé gbogbo wọn pátápátá wọn mọ̀ fún sínú àyà yìí nítorí pé kí ni àwọn òjọ́sìn fún nǹkan tí wọ́n jọ́sìn fún àwọn tó jẹ́ nísìn àwọn jọ́sìn fún jesus christ wọ́n jọ́sìn fún anabi isa alayhi salam wọ́n pè lọ́mọ allah subhanahu wa ta'ala nígbà kan ọtún ya ọtún lóhun gangan òun náà lọ́ba tó dáhùn òun náà ni wọ́n jọ́sìn fún òun náà ni wọ́n dúpẹ́ fún so àwa mùsùlùmí àwa ń jọ́sìn fún allah subhanahu wa ta'ala ọba ọ̀kan tó òun làwa ń jọ́sìn fún òun là ń dúpẹ́ fún tẹ́ ẹ bá wá ní kájọ máa wá pa gbogbo ẹ̀ papọ̀ ajẹ́ pé nígbà tẹ́yìn bá fẹ́ tẹ́ bá fẹ́ pé mẹ́ta lọ́kan àwọn òjòjò pẹ̀lú yìí àjọsìn mẹ́ta lọ́kan nígbà táwọn bá fẹ́ pọ́túmọ́láyé tàwa fẹ́ kéwọn àjọsìn eléyìí eléyìí ìranù ní ìmẹ̀sì fún àwọn ọmọ àmì ìtìlẹ̀ ọ̀rọ̀ ilé tó ti wọ́pọ̀ láwọn káìdì ọ̀nà ilẹ̀ Yorùbá báyìí tó gbọ́pọ̀ dáadáa tí wọ́n ní fámìlì tó jẹ́ pé kí ni mùsùlùmí dẹnu fámìlì kírísítẹ̀nì dẹnu fámìlì ẹnìkan ti sọ fún mi rí ó ní àwọn ah, ti lágbára díẹ̀ ó ní bóun ti wà yìí sìn fámìlì ìpìlẹ̀ àwọn mùsùlùmí làwọn ẹni tí ìsọ̀rí pásítọ̀ ó ní mùsùlùmí làwọn nípìlẹ̀ àwọn ìpèkọ́ àtàwọn bá bẹ́ẹ̀ ṣe ti sí ìsíláì gbogbo táwọn bá bẹ́ẹ̀ ṣe pẹ́ẹ́pẹ́ ti di kí ní ọ̀wọ́n jòkó mẹ́ẹ̀ òun ló gbowó àgbà kalẹ̀ wá ti pé àwọn bá fẹ́ ti tàwọn náà ẹ̀ àwọn náà ó ti fi àwọn náà bá wà bẹ́ẹ̀ wọ́n ti fi fámìlì làwọn ẹ̀ wò tí wọ́n sọ ìsìlámù dà wọn ò fi àlà sí ìyẹn lè ní kéde nínú fámìlì ìyẹn lè ní kírísítẹ́nì kọ́lá òbí tó bí ìyẹn lè jẹ́ kírísítẹ́nì èyàn lè lábúrò èyàn lè lẹ́gbọ́n kó jẹ́ kírísítẹ́nì tó dẹ̀ jẹ́ pé ìsìláàmù fi ààyè bẹ́ẹ̀ ṣe lò pẹ̀lú wọn kó fi kalẹ̀ kò sọ pé gbàgbé wá jẹ́ kírísítẹ́nì ti gbọ́yá òkùnrin bíi ìgbénu ẹ̀mọ́bà ẹ̀ ṣẹlẹ̀ pọ̀ mọ́ rárá àwọn àṣejù ní káyọ̀ kò sí kankan máa tó jẹ́ pé fámìlì ni, gẹ́gẹ́ náà ni gẹ́gẹ́ náà ni kí ni àṣe ètò ní káṣe kí ni káṣe gbogbo kan lẹ̀ ike àjùmọ̀ ṣe táwọn bá ṣe àánú mọ̀ sí wa. tàbá wo lónìí a rí pé lásìkò tá a wà yìí àsìkò ọdún àwọn christian àsìkò ọdún wọn súnmọ́ ni àsìkò tí wọ́n ṣe christmas àsìkò tí wọ́n ṣe new year a mọ̀ gbọ́ lórí rédíò wọ́n mọ̀ polówó káwá pàdé padà christmas àwọn mùsùlùmí tẹ́ ẹ bá ń gbọ́lẹ́ tí omi sọ́mà ní ìpínlẹ̀ bàbá tí wọ́n ti bá ń béèrè ọkọ̀ ẹlòmí yóò ti dákọ̀ mùsùlùmí fún yín ẹ dákun níbo ni níbo ni islam wà níbo làwọn wọ̀nyí wà níbo ni islam wà níbo làwọn òbí wọn wà ẹ̀yin sọ́mà ń dákọ̀ ẹlòmí ẹ sponsor padà christmas ẹ rí pé wọ́n máa dákọ̀ ẹni tó jẹ́ sponsor padà christmas táwọn ìwà wo padà christmas tó lè jẹ́ pé christmas ta ni wọ́n ń ṣe yìí ẹ̀ mọ́ tí wọ́n pè ní wọ́n pè ní ìṣe ọjọ́ òbí ọjọ́ òbí ta ni ọjọ́ òbí jésù jésù wo jésù wọ́n gbà pé òun ni ọmọ Allah subhanahu wa ta'ala so eléyìí ni mùsùlùmí mùsùlùmí ló wá sí kí ni òun náà máa ń gba ọ̀pọ̀ pàmbẹ́ tó jẹ́ pé ìjọ tán bá ti ń ṣe nǹkan yẹn tó yẹ kí ni wọ́n máa bàjẹ́ ń jọ òun ni nípa Allah subhanahu wa ta'ala ó ní tàkàbí samawatu yatafattarna rẹ̀ watanshaqu al-ard watakhirru al-jibal an da'u watakhirru al-jibal hadda an da'u lir-rahmani walada Allah subhanahu wa ta'ala ní sábà fẹ́ fàyà gbogbo òkè pátápátá sí bẹ̀rẹ̀ sí ní jìgìjìgì látara pé kíni látara pé ó fẹ́ gbọ́ pé àwọn kan sọ bí Allah subhanahu wa ta'ala bímá wọ́n kàn sọ pé bímá òkè àwọn òkè sì ń mì sábà jìgẹ̀ sí kíni sábà jìgẹ̀ fàyà eléyìí ẹ̀ẹ́dẹ̀mí wo gbọ́n pẹ́pẹ́ títí ẹ̀mọ́ tó fẹ́ Allah subhanahu wa ta'ala bí ma tọ́tọ́ wá mọ̀ sí ayẹyẹ ọjọ́ bí ọmọ tí wọ́n ní Allah subhanahu wa ta'ala bí káwọn tó wá mọ̀ sí kíni káwọn mọ̀ káwọn kópa ń bẹ̀ látara pé kíni pé àjọ gbà tó látara pé kíni àjọ ìsẹ́ni kankana látara pé kíni látara pé fámìlì wa tó gbogbo àwọn ọ̀kọ́ báyìí pé ẹ̀ká fà láti kí ẹ̀dá àbájọ ń gbé ó mọ̀ ah, ni wọ́n fún wọn mú ẹ̀sìn rẹ̀ so ká má dá papọ̀ pẹ̀lú pé táà wá lè a lè jẹun wọn àmọ́ tí ò bá ti ní í ṣe pẹ̀lú ọdún wọn tẹ́ bá jọ ń gbé pẹ̀lú christian ẹ̀yìn tó wá dáná tó gbó oúnjẹ fún ọkọ̀ tí tó burú bẹ́ẹ̀ ẹ̀yìn tí wọ́n náà wá dáná tí wọ́n náà tó gbó oúnjẹ fún ọkọ̀ tí tó burú bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì àmà pẹ̀lúgbà mi yóò sì ní káwọn àwọn sàábẹ̀ yóò ní ẹ̀bá hàn rẹ̀ náà yìí kọ́lá yóò kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam fún ẹ̀gán àwọn tó yáwọn yẹ̀wúdí wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ sáà nẹ́bí sallallahu alaihi wasallam káàdà fi ti gbà lọ wọn àwọn gbogbo àwọn kọ́dà ń sọ yìí kò ní ṣe pẹ̀lú ọdún wọn kò ní ṣe pẹ̀lú pé wọ́n fi ṣe wọ́n fi gbé ọdún wọn lárugẹ àbí wọ́n fi torí ọdún wọn ó yẹ ká fi ààlà sáàrin àwọn sáàrin méjèèjì torí pé táà bá fi ààlà sáàrin méjèèjì yìí àwùjọ táà wà yìí àìmọ̀kápọ̀ púpọ̀ ju gbogbo àwọn àwùjọ ní ìgbà tó jẹ́ pé ẹ̀sìn jù wọn láńbẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn èèyàn tí ìfẹ́ jẹ wọn gan wọ́n ti ń bá wọn lọ kátó wá sọ pé kí ni ẹ̀wá jọ ń pe ọdún papọ̀ mùsùlùmí náà tí wọ́n mọ́lá tẹ́lẹ̀ mùsùlùmí tí ó ka ìpínlẹ̀ fún ẹ mọ̀ gbọ́ lẹ́nu mùsùlùmí tí ó mọ̀ sọ fún wa pé ọlọ́run kan kan náà là ń sìn àbí bá ní wọ́n fi kọ́ wọn ọlọ́run kan kan náà là ń sìn ọ̀nà táà kan ń gbà á sí ló yàtọ̀ àti kírísítẹ́nì àti mùsùlùmí wọn lọ́lọ́run kan náà làwọn jọ ní sai anabi isa ona ni wọ́n sìn sai mẹ́ta lọ́kan ona ni wọ́n sìn Allah subhanahu wa ta'ala sọ fún wa inú al-Qur'an ó ní inna ad-dina inda Allahi islam ó ní dájúdájú ẹ̀sìn kan tó tó tí Allah subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà òun náà ní kíni òun náà ní alìsílám tó gbogbo ẹni tó bá ti wá wà nǹkan ní ìpapọ̀ tó wá Allah subhanahu wa ta'ala yóò dá lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ òbí àkìyàmà tó bá jẹ́ òbí kìyàmà yóò kàn bá rẹ̀ lóko yóò bá rẹ̀ tó pò gbogbo tó ti láyé kò ní wúlò fún bá jẹ́ òbí àkìyàmà الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن مشاركة الأسر وخاصة النصارى في مناسبة أعيادهم حرام بالاتفاق لا يجوز لأحد أن يهنئهم أو يقبل هداياهم أو يأكل طعامهم أو يتزين أو يتميز يتميز في أيام أعيادهم وكل هذا مما يدخل السرور في قلوبهم وهذا ممنوع شرعا وقد قال العلامة ابن تيمية رحمه الله في كتابه اتباع الصراط المستقيم قال ابن تيمية مشابهتهم في بعض أعيادهم توجب سرور قلوبهم بما هم عليه من الباطل وربما أتبعهم ذلك في انتهاز الفرص واستدلال الضعفاء كما ذكر العلامة ابن القيم الجوزية رحمه الله في كتابه أحكام أهل الذمة قال ابن القيم رحمه الله وأما التهنئة بشعائر الكفر المختصة به فحرام بالاتفاق مثل أن يهنئهم بأعيادهم وصومهم ويقول عيد مبارك عليك أو تهنئ أو تهنئ تهنأ بها العيد ونحوه فهذا إن سلم من الكفر وهو من المحرمات وهو بمنزلة أن تهنئه بسجوده للصليب بل ذلك أعظم إثما عند الله وأشد مقتا من من المهنئ من التهنئة بشرب الخمر ونحوه وكثير ممن لا قدر له مما لا, لا قدر للدين عنده يقع في ذلك ولا يدري كبها ما فعل ومن هنا ومن هنا آه ومن هنا فمن هنا رضي بمعصية أو بدعة ومن هنأ بمعصية أو بدعة أو كفر فقد تعرض لملك الله وسخطه أدبك الله سبحانه وتعالى ẹ̀rùsẹ̀ ọlọ́run bá lẹ́kẹ́ ọlá àtàrà ìfúnra wa ibi òtúbà alákọ̀ọ́kọ́ ipé ìmá bá àwọn kèfèrí nílò papọ̀ ìmá gbé àwùjọ pẹ̀lú wọn kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ eléyìí nínú àlàkalẹ̀ Allah subhanahu wa ààrẹ rí àwùjọ kan táwa ní mùsùlùmí pọ́nbélé òní ó ti ń bẹ́ àtẹ́tẹ́fẹ́rí kan tó àwọn sùhánù wọ́n sáré sí èsì sáyẹ́ká rẹ̀ láti pẹ́ tipẹ́ yóò ṣe máa wà nù àmọ́ bó ti wá wà yìí ìdájọ́ ń bẹ́ẹ̀ fún wa tó yẹ ká mọ àwọn òfin tó rọ̀ mọ́ tí a fi máa kẹ́sẹ̀ kọ́tẹ̀ tá a máa ṣe àwọn sùhánù wọ́n sáré látara pé kíni látara pé àjọ ń gbé àwùjọ pẹ̀lú àwọn kéèké mùsùlùmí ọdún àwọn mùsùlùmí kí wọ́n ń ṣe gbogbo ọdún wọn sábà ń ṣe mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti bá wọn kópa ń bẹ̀ pẹ̀lú kíkí happy christmas happy new year merry christmas àti gbogbo oríṣiríṣi tí wọ́n máa kíra wọn mùsùlùmí ò gbọ́dọ̀ kí wọn bẹ́ẹ̀ tí wọ́n bá ti kí mùsùlùmí bẹ́ẹ̀ torí pé àwọn míì ń bẹ tí wọ́n bá ti pé mùsùlùmí mùsùlùmí tó ṣe ti díẹ̀ ni àbí mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ni àwọn tòkàn ó wọ́pọ̀ máa tì í ike lẹ́yìn christmas ojú ọmọ wa ti wọ̀ náà eléyìí ò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ láàmújà mọ́làtàn wọ̀lá mùhàbá àdàkò lẹ́tọ̀ọ́ ike à nígbàmí nígbàmí ń tàn wọ́n nípa kò dọ́kàn mi ó dọ́kàn rẹ kò dọ́kàn rẹ kò lẹ́tọ̀ọ́ fún ọ láti ṣe kíni láti kí wọn pẹ̀lú àwọn nǹkan ọdún wọn tí wọ́n bá ṣe wọ́n bá sì kí ọ sọ fún ọ pé lákùn tí inú kan wọ̀lé ẹ̀jì tẹ́gbọ́dún yín tẹ́lẹ̀ ń ṣe yín ṣe bí nẹ́ẹ̀sì yín ló wà èwo kíkí tó wá ń ké ni nígbà tẹ́lẹ̀ ṣe kíni nígbà tẹ́lẹ̀ ṣe ara yín tò ẹjẹ́ kó yé wọn wípé ẹ̀sìn Islam ẹ̀ ó fi àlàkalẹ̀ báwa kì í jẹ́ bàbá tọ́mọ sọ́tọ́mọ kó má làálà nínú ẹ̀sìn Islam àdúgbà mùsùlùmí ká ma àlà rẹ̀ ìtújú ò gbọ́dọ̀ báyẹ̀ délẹ̀ wípé ojú ń tì mí ni wípé ìwọ̀n àwọn mídìí aṣọ bọ́gà mi nì ẹ̀ kó máa fún mi ní kwérì òfin tí wọ́n ń lò lé wa lérí nínú àwùjọ tá a wà yìí ọdún ẹ̀kọ́ ń lòlẹ́wà lérí ó fi ààyè ilẹ̀ fún ẹ̀sìn òǹkálùkù ó sì fún ẹ̀sìn òǹkálùkù lápọ̀lé tó bá sọ pé ẹ̀sìn rẹ lélẹ́yìn bẹ́sìn rẹ ṣe wí ni kò sẹ́ni tí ó mọ̀ ọ́n tó láti mọ́tà rẹ bá lò kí n kú ọdún ni mùsùlùmí ọkọ̀ lẹ́tọ̀ọ́ máa mùsùlùmí káṣe kí ni ká kíyàn kú ọdún ẹ̀sìn míì fẹ́ràn sí ẹ̀sìn Islam èyí ó sàlàyé fún wa tó bá ti yé wọn lọ́dún kan kò tún ní béèrè fún lọ́dún míì má ẹlòmíì fara pamọ́ láti fi ọdún márùn ọdún márùn ọdún mẹ́wàá ti bẹ́ẹ̀ lọ ẹni tó bá ti di gba wọn nísàlá dọ́gbọ́n ni tó bá ti gba wọn nísàlá ṣe báyìí gbà wọn ló dọ́gbọ́n dà yẹ kó yé wọn pé ẹ̀sìn rẹ ní nǹkan tí Allah subhanahu wa ta'ala wí nìyí èyí tí ò bá ti sínú ẹ̀sìn kò jẹ́ kí wọ́n mọ̀ wípé eléyìí ò sínú ẹ̀sìn rẹ̀ nǹkan tó sì ní bá wọn délẹ̀ yìí àfáwa Ibn al-Qayyim àwọn ẹlẹ́sìn míì níbi apá kan nínú àwọn ọdún wọn ìfọ́pa nínú ọdún wọn àbí ìfi àwọn abọ́sẹ̀ tọ́jú wọn ìka jọ wọn látara rẹ̀ wọ́n ni tún jíbu surura qulubihim eléyìí yóò máa jẹ́ kíni yóò wà jẹ́ kíni wọ́n máa jò wọ́n sì máa rùpín táwọn wà lórí ẹ̀ wọ́n rùpá àwọn wà lérí òdodo yóò sì máa fún alágbára ọ̀rẹ́ eléyìí gan kò tún sáà náà àwọn gan nítorí wọ́n ti pẹ́ nǹkan kan náà ni wá pátá la fẹ́ pè wọ́n sí máa nígbà tá a ní jọ ń sọdún papọ̀ nígbà tá a ní jọ ń pa owó ẹ̀ papọ̀ ìsìláàmù ló sọ́ọ́lẹ́mà tó wọ́n ti máa tó ṣe fẹ́ ẹjọ́ sí nǹkan kan ọ̀rẹ́ nìyí tó tó bá ti jẹ́ pé ó bá ti bá ti máa lára rẹ̀ pé ìdí ah, ìsìláàmù wí nì a ìní bá yín pé ìsìláàmù ah, wí nì ìsìláàmù sọ fún wa ní jẹ́fọ́ yóò jẹ́ kí ni wọ́n tún máa dùn lórí ìbàjẹ́ tí wọ́n wà lórí ẹ̀ wọn ò ní ma bí ó dáa wọn ò ní ma láìdáa wọ̀rúgbámá àdìmá àmúdárí kàfí ti hajj fọ́lọ́ ọdẹ eléyìí gan ó lè fi wọ́n lọ́kàn balẹ̀ láti tẹ́kì advantage àwọn mùsùlùmí tán bá rí pé wọn ò lè dáadáa nínú ẹ̀sìn wa mùsùlùmí tó bá rọ̀ nínú ẹ̀sìn rẹ̀ tán bá ti pé ẹjọ́ ń ṣe kí ni ẹjọ́ ń ṣe wọléwọ̀de níbi ìjọsìn díẹ̀díẹ̀ wọ́n sọ mọ́ pé ah, mo fẹ́ invite ẹ lọ sí ti program kan ni díẹ̀ díẹ̀ ọ̀fẹ́kẹ́ ẹnìkan wá fíìsìtì yìí ni yóò ṣe máa fà ọ́ lọ díẹ̀ díẹ̀ wọ́n fowó tàn ọ́ wọ́n fọ́rọ̀ ẹnu tàn ọ́ wọ́n gbogbo kẹrìsìrìsì yóò ṣe máa fi sàn díẹ̀ díẹ̀ nu wọ́n ti láàrin tó apá eléyìí yóò sì máa lead lọ síbi ìyẹpẹrẹ àwọn tó máa jẹ́ kíni àwọn tó apá nínú àwọn mùsùlùmí àwọn tí wọ́n lẹ ní mánì ni àbí tí wọ́n lẹ financially pé àwọn olówó lọ́wọ́ ẹ̀yìn pé yébi ń pa wọ́n tó wọ́n máa lọ opportunity eléyìí pé ah, ẹja lọ gbóúnjẹ fún wa ká jẹun ẹja ara sọ fún wa tí wọ́n wọ̀ nígbà tó máa ń tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ eléyìí ó máa rò lọ́kàn rẹ̀ pé ah, àwọn ẹni máa dá o àwọn ènìyàn máa náà ṣe o àwọn ènìyàn máa ti bá mọ́sàwó látara bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ yóò ti máa wọ́ lọ tí ó wọ́ tẹ̀lé wọn lọ síbi ẹ̀sìn wọn afáwa Ibn Qayyim rahimahullah àwọn náà tún sọ nínú tírà wọn tí wọ́n sọ ní ahkamu alizimma àwọn nílì sọ ìdájọ́ àwọn kèfèrí tí ẹ bá jọ ń gbé àwùjọ kí ni àwọn ìdájọ́ tó wà fún táàfi ní máa kẹsẹ̀ bọ́sẹ̀ táàfi máa dèdè táàdó sí láàrin wọn ṣékùnwá Ibn Qayyim Ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n sọ pé wà á mọ̀ tahriyatu bi sha'a'ir al-kufr al-muqtasad bihi fa haram wọ́n ní ká máa kíyàn pẹ̀lú àwọn ohun àmì ẹ̀sìn àwọn kèfèrí ní pẹ̀lú pẹ̀lú gbogbo àwọn táàrí kọ̀rọ̀ wọn fún torí àwọn ẹlòmíì náà ń bẹ̀rẹ̀ ìdí wọn pẹ̀lú àwọn àfá àmọ́ràn wọn sí kàkún ẹ̀yìn tán bá sọ pé tìlìtìfà ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn pẹ̀lú ìfẹnukò àwọn táàrí sí kíni àwọn táàrí kọ̀rọ̀ wọn sí pípa àwọn mẹ́rin bẹ̀rẹ̀ láwùjọ tá wà láyé ní báyìí náà lónìí náà àwọn bá kan bẹ tí ò sí kọ́rọ̀ wọn sí wọ́n ní kò sí nǹkan kan ẹ máa ń jẹun wọn kò sí nǹkan kan ẹ lè kí wọn eré ẹjọ́ ń gbẹ́ wo eréṣiríṣi wọ́n wà máa mú ìdí òjò ara wọn wọ́n máa wá lé ẹ̀kọ́lẹ̀ papọ̀ mọ́ra wọn sọ máa wà fáta lè wọn wọlé wọ́n sọ pé kí ni wọ́n ní kò sí wọ́n ní haram ní irú nǹkan báyẹn wọ́n ní mítlú antoine ní àrùn bí àyáàdì hìn wọ́sọ́ mi yìí gẹ́gẹ́ bí kéyàn ó kí wọn pẹ̀lú ọdún wọn tí wọ́n ń ṣe ṣe òkú wọn fún ọdún lákòbò ló ṣe jẹ wọn tó ní kí wọn fún ọdún bó ní fún ọdún agbójẹ fún ọ tó wà ní kí wọn fún ọdún tó yẹ lóbi ó tún máa wọ́pẹ́ ẹ̀yẹ́ lè jẹ wọn ẹgbẹ́ kò sí kankan ẹ̀yẹ́ lè jẹ wọn tí ó bá ti dégírí kan ó dá bó ló ti wá jẹ wọn tó fi wá ní dégírí tó wà ní kí wọn ẹni tó fún ọ ló jẹ òní ṣe táǹkì fún òní ṣe pé ẹ fún ọdún òní ṣe pé ẹ̀mí ó rẹ̀ òní tó kí ní kó jáde lẹ́nu rẹ tó fi wọn fún ọdún wọn tó iná lórí tó fẹ́yàn kó níbi ẹ̀sìn òun náà ní pé kíni níbi wàhálà òun náà ní kéwòn tí ó gbóró àwọn bàbá wọn tá tẹ wá sọ táwọn míín sọ pé ẹ̀yẹ́ ah, lè jẹ ilé oúnjẹ wọn tẹ bá bèèrè lọ́wọ́ àwọn sọ́nà ẹ̀yẹ́ lè jẹ wọn ẹ lọ́wọ́ pé tẹ́ẹ̀ lè jẹ mòlídì mòlídì ọjọ́ bí àjẹ́bí ẹ àwọn kan wá ṣe mòlídì ládùúgbò yín àwọn á ah, àbá àbá súnà mòlídì là ṣe yìí oúnjẹ mòlídì nìkó lè jẹ tòkí wẹ́n bí ò bá lè jẹ oúnjẹ mòlídì sẹ́yìn mòlídì náà ní Christmas mọ̀lídìí àlẹ́lẹ̀ ìsá àlẹ́ ìsàlá òun náà ni wọ́n láwọn ṣe pẹ́yẹ̀ ní pé yíò ga oúnjẹ kíni ó tún burú ju mọ̀lídìí ìtàwọn ilé ìlà òun lọ so kẹwa tẹ́yẹ̀ wá sọ pé ẹ̀lẹ́ jó jẹ wọn kó wá ní olè jó jẹ mọ̀lídìí ẹ̀rì pé olè ní ti tàná kúdù yàní ipa sí ipa oúnjẹ kíni kí ti ń takura wọn so àlẹ́ jẹ oúnjẹ wọn gẹ́gẹ́ bí ó lè jẹ́ pé kíni gẹ́gẹ́ pé àlẹ́ kí wọn àfáàwá Ibn Qayyim wọ́n ní eléyìí wọ́n ní fàhádà ìsẹ́lì nàmínà kó wọ́n ní tọ́lọ̀ bá tiẹ̀ tún ní kéèyàn bọ́ kó níbi ìjẹ́ kó níbi kúburú nítorí pé kíyàn fún ọjọ́ tí wọ́n ń tẹ̀ yìí nìyí yóò máa túmọ̀ pé kí ni yóò máa túmọ̀ pé yọ́n ti tí wọ́n ń tẹ̀ yìí yóò máa túmọ̀ pé fara mọ́ tí wọ́n ń tẹ̀ yóò máa túmọ̀ pé tí wọ́n ń tẹ̀ ó ti ọlọ́run ni tó irú eléyìí tí yóò bá tọ́ra ó lè múyàn di kèfèrí tí yóò jáde kúrò nínú ẹ̀sìn Islam tó ń ṣe kó wá ní tẹ́yàn bá ti ẹ̀là kúrò nínú pé kò jẹ́ kèfèrí wàhúwa àwọn ọ̀sán tó jẹ́ haram tẹ́kì ní kéyò kí wọ́n ni wàhúwa bí manzila ti antohania ó fi sojú ní sọlẹ̀ wọ́n ní ilé yóò dá ẹgbẹ́ fún pé kí ni pé forí balẹ̀ fún àgbélébù ẹni tí forí balẹ̀ fún àgbélébù kọ́ á máa ti pé kí ni ó kú jẹ́ ó kú ọdún pé ìforí balẹ̀ fún kí ni ìforí balẹ̀ fún àgbélébù wọ́n adam wọ́n ní kọ́lẹ̀ lẹ́yìn tó ṣe kí ni ó burú ju Allah subhanahu wa ta'ala wọ́n ní ó burú ju ẹni tí ń ṣe kí ni ẹni tí ń kí wọn bìṣó ìbẹ̀rẹ̀ káàbù tí ń kíyàn pé ẹni tí mo ti lọ ẹni tó mu ah, tí ìjọba fi pé ẹ̀mọ̀ kó àbí ṣe ìdìná ọwá sí lórí ẹ̀ wọ́n ní títẹni tí ń kíyàn ọdún tí kíyàn sí flag ó burú jù kẹ́yàn máa kíyàn sí mu sí lọ ó burú jù kẹ́yàn máa kíyàn lórí ẹni ṣe kíni lórí ẹni ṣe ìdìná lọ ni ìdáwọn eléyìí ṣe ìníṣe nǹkan tó tí wọ́n pa nǹkan nípa ta'ala tí wọ́n ti kéjì ta'ala ni ṣe kọ̀ wáyé wọ̀kẹ́ sí irun mímọ́ lápàdọ̀ aláhù lè dín ìdáhù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ẹ̀sìn òjámọ̀ náà lọ́dọ̀ wọn tí wọ́n fi ọwọ́ fúfú yẹ́ tí wọ́n fi mú ẹ̀sìn yẹ́pàá òfin záàrí wọ́n máa kó sínú gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí wàlà ayédèrè kó hàmà fàálì kò sí ní máa bú ńláńlá tó wà nínú nǹkan tó ń ṣe yìí wọ́n ní fọmìn húnà tó wọ́n ní fọmìn hànà ẹni tó bá ń kí ìyàn tó bá kí ẹnìkan bí máa síyà pé ń ṣe ẹ̀ṣẹ̀ kan ní ọwá ń kí lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣíṣe yìí àwòbíyà àbí ń àbí ń ṣe àdádálẹ̀ ń ṣe kúfùrù ni ọwá ń kí lórí irú ẹni báwọn ó ṣe kíni ó ti ẹ̀kọ́ sí ara rẹ̀ sí ìbínú Allah subhanahu wa ta'ala ó ti ẹ̀kọ́ sí ara rẹ̀ sí ìyà Allah subhanahu wa ta'ala látara pé kíni látara pé tí Allah subhanahu wa ta'ala lóhùn fẹ́ ẹnìkan wá ń ṣe ìwọ́n tún wá ń kí kúṣẹ́ ẹ̀gbọ́n tí Yorùbá máa ń sọ pé kúṣẹ́ onímọ̀ ṣe kíni onímọ̀ mọ́ nígbà tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ní ti máa ń tẹ́jú òdá wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ó máa ń ti tẹ́lẹ̀ òtítí ó wá rí wa ẹ̀ títí ni ẹ̀yàn wá sí ẹ̀mí ìyàwó àbújá ìṣe yìí sẹ́wọ̀n pé wẹ́lẹ́ ìlú ìdí yóò ti máa gbé kí ni àwọn àti ọba akẹ́kẹ́ tó jọ pẹ̀lú dá kiri ilé ẹ̀ lè fi kiri ilé ìdí sọ ọ̀dà ìní lọ́sẹ̀ mi yóò ti wò pé kí ni so látara àti eléyìí àyè ká gbìyànjú ká mọ gbogbo àwọn ìdájọ́ yìí ká sì gbìyànjú ká lo ẹ̀sìn Allah subhanahu wa ta'ala tó fi hàn Ànábì sallallahu alaihi wa sallam fi wa òun náà ni ó fi wá léèrè nípa rẹ̀ tó bá dijọ́ òfin àti ìyá wa kò sí ẹ̀sìkìsì fún wa ipe ojú ń tì mí ni kò sí ẹ̀sìkìsì fún wa ipe ẹ̀rù ń bà mí ni kò sí ẹ̀sìkìsì fún wa ipe ìdẹ́fẹ́ ó gbàgbẹ́ lẹ́nu mi ni ìdẹ́fẹ́ ó gbàfẹ́ lọ́wọ́ mi ni òun náà ló fà á láti wá jọmọ sí kíni láti wá rímọ jọmọ sí gbogbo ẹ̀ papọ̀ gbogbo eléyìí òun náà láti jẹjọ ìgbà jọ ìgbà ìyá ma ká gbìyànjú ká kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ mùsùlùmí ká mọ̀ jẹ́ wọ́n kọ́ lọ father christmas ẹlòmí ìjú ọmọ rẹ̀ sílé ìwé pé káwọn ilé ìwé máa fi ọmọ rẹ̀ ó bá ṣe rí ẹ̀yìn wọn aláwọn tó padà kírísímàsì wá àti kẹfẹ́ àti mùsùlùmí àti kẹfẹ́ rí wọn ni kí wọ́n dáwó ọmọ rẹ̀ ní ó dáwó yóò wá gbẹ́mù délé wọn ni padà kírísímàsì wá ilé ìwé àwọn lónìí wọn ló ti gbà wọlé gbogbo àwọn nǹkan báwọn ìyẹn lálàsí ọmọ ìlàjì kékeré Allah subhanahu wa ta'ala lórí fún àfúsàkún wa àríkún ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín ẹ̀ṣọ́ àwọn ọmọ yín kò ní bínà àti kékeré náà ló ti máa sọ́ọ̀mà rẹ̀ kò ní bínà ó ti jẹ́ kó máa ipe nógbò èrè àníṣe ẹ̀sìn ní ilẹ̀ Islam kò gbọ́dọ̀ jẹ́ ibi tẹ́lifí kò gbọ́dọ̀ pa àtẹ́gbà kọ́mọ́ Allah subhanahu wa ta'ala tọ́wọ́n bá ti mú ilé yìí láti kékeré ọkàn rí ó balẹ̀ ogun tọ́mọ bá lọ àtẹ̀lé ní bùkátà sí káàmù ẹ̀dá dáadáa ẹ̀nu ẹ̀sìn nígbà tí wọ́n bá ya wọ́tá táwa ni ẹ̀yìn tàbí dáfàlá sílẹ̀ òun náà ni káwọn ọmọ ọmọ bá máa tẹ̀lé wọn kí ló wọ́n láti kékeré tó kọmọ ẹlẹ́sìn wọ́n gan fúnra rẹ̀ gan kó lórí ilé ẹ̀sìn gan fọmọ lóbi wa máa rò pé òun fẹ́ tẹ̀lé kan ẹnìkan lọ síbi ẹ̀sìn ní tó fi wá máa dípò ní bùkátà láti ṣe kíni láti dá àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam àbí Allah subhanahu wa ta'ala kí Allah subhanahu wa ta'ala ń ta sànú wa kó jẹ́ ká máa òdodo lódodo kó jẹ́ ká lè tẹ̀lé kó jẹ́ ká máa ìbàjẹ́ níbàjẹ́ kó jẹ́ ká lè jìnà sí ìbàjẹ́ yẹn Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم